má bá àgbà jẹ́ òwò ẹ má bá àgbà kú ẹ má bá àgbà kú kí ẹ má ṣe ìbá àgbà jẹ́ àgbà ó bóyá àjẹ́ kan ni a kì í mọ̀ o ẹ má bá àgbà jẹ́ òwò ẹ má bá àgbà kú. kòkòrò jẹwéjẹwé.

kòkòrò jẹwéjẹwé kòkòrò jẹ̀lújẹ̀lú. ajẹ́ kan ní akímọ̀ o. kòkòrò tó jẹ̀lújàre ẹ̀lú. ìwọ̀n léwé tí ń bẹ lóko dára mọ́. ẹ má bá a gbà kú. adé àrìnjó olúfẹ̀. ìbá àgbàjẹ́. lọ́jọ́ tí ń ṣe ń gbogbo tọkàn ò lójú. ẹ sọ. ó wá rìn títí ó lọ sóde ọ̀run. ọmọdé ẹ tẹ́ tí ẹ gbọ́ ẹ má fàgbà ṣe yẹ torí àgbà ń bọ̀ wá kan wá bóde ọ̀la. ó bẹ́ẹ̀ mú olúbodè ọlọ́run. ká máa tẹríba fún wọn ká má sọ pé ẹnu àgbà ń nù gbogbo ọmọdé ẹ lọ ṣọ́ra. ẹ̀múnire tó bá ti mú ó ní kò ní í bọ́ mọ́. ṣé ni òwú. ajá wá dẹ̀gbà mẹ́fà wọ́n lọ yọ̀rọ̀ ó bá àrọ̀ gidigba. àṣé ogbó. àrọ̀ gidigba oníbodè ọlọ́run àrò gidigba ní ire rẹ̀ ó rọ̀ dé. ẹ má bá àgbà kú ẹ má bá. wọ́n wá ní sọ máa di ọmọ ẹlẹ́bu. bí ẹ má ṣe ìbá àgbà jẹ́ àgbà ó bóyá jẹ́ kan ni. àdìsọpẹ́rẹ́ rẹ̀ ò ní jádíjú mọ́. àdìwá ní sọ mo sùn. ẹ o oṣù yìí ti ń ṣe olórí gbogbo ẹlẹ́yẹ lóde ìsáláyé. ẹ má bá àgbà kú. wọ́n wá mú un dọ́dọ̀ oṣù. ìbá àgbà jẹ́. oṣù ní gbogbo eré pátápátá òun yóò sùn bọ̀. wọ́n wá mú tọ́ lọ́mìnrin yíhùn wọ́n mú tọ́ lọ. ẹ má bá àgbà kú kí ẹ máa bá a. ọlọ́mìnrin yìí tí ipò bá rìsáàdà tí ipò wọn bá rìsáàdà. bàgbà jẹ́. wọ́n mú tọ́ lọ. àgbà ó bóyá. ó dọ́dọ̀ ọlọ́mìnrin yìí hùn. kàn ní àkìmọ̀. ó ní gbogbo tó ń wí fún ọ pátápátá. ẹ máa bá àgbà jẹ́. ó ní gbogbo rẹ̀ ní ó mọ ẹ máa bá. tajé taya tọmọ. ẹ máa bá. tilé togbó tata. kí ẹ má ṣe ìbàgbà jẹ́ ó ní gbogbo ire ní òní lóde ayé. ǹjẹ́ bó bá rí bẹ́ẹ̀ ẹ wá fi mí sosùn ẹ fi mí kínra. ọ̀rọ̀ mi dosùn ó dàbí ẹ fi mí sosùn ẹ fi mí kínra. gbogbo ọ̀tọ̀kùlú ìlú pátápátá porogodo ẹ máa fẹ́ràn mi Abíọ́dún Ọmọláwuyì ẹ fi mí sosùn ẹ fi mí kínra gbogbo retí mi bá gbá mú ẹ má jẹ́ kọ́kàn ó lè bọ́ mọ́ mi lọ́wọ́ nú ẹ̀ ẹ fi mí sosùn ẹ fi mí kínra ọ̀rọ̀ mi dosùn ó dàbí ẹ fi mí sosùn ẹ máa fi mí kínra àrò gidigba dákundábọ̀ jẹ́ kí ire tèmi ó rọ̀ dé ẹ fi mí sosùn ẹ máa fi mí kínra ọ̀rọ̀ mi dosùn ó dàdí ẹ fi mí sosùn ẹ fi mí kíra gbogbo ore tó bá ti tó mi lọ́wọ́ ọlọ́mìnrin yìí ò tí ì po wọn bá rìsáàdà mọ jẹ́ kí ire ó padà lọ́wọ́ tèmi Abíọ́dún Ọmọláwuyì àti gbogbo olólùfẹ́ mi pátápátá gbogbo ẹni tó ń gbọ́ mi porogodo ẹ máa fi wá sosùn ẹ máa fi wá kínra ọ̀rọ̀ wa dosùn ó dàdí ẹ fi wá sùsùn ẹ máa fi wá kíra. sọ́ba aláyé. gbogbo yín mo kí yín ẹ káalẹ́ o. ọrùn olú ọrùn Olódùmarè. ọlọkùnrin ẹ káalẹ́ olóbìnrin ẹ káalẹ́. onílé yìí ẹ káalẹ́ o. gbogbo babaláwo nínú ilé mi máa yìnbọn rú. ọ̀run mi là mo yìnbọn yẹ̀yẹ́ bàbá mi mo yìnbọn ṣiṣẹ́ o. ẹ má fọ̀ bàrà kò sì kó mi níyè tèmi lọ. ọjà olú olódùmarè mo fi bẹ̀ yín ẹ dákun dábọ̀ tèmi ni ẹ máa ṣe aṣọ ìyaṣọ ẹ̀yẹ ẹ máa dàrú èmi Abíọ́dún Ọmọláwuyì. àtọ́gbélé ayé dúró àrí ìrú àlà olóòtú. mo sì bá gbogbo ajúnilọ lálẹ́ yìí. bébí mi ọba tó lágbára ju gbogbo ayé lọ. mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ̀ka alẹ́. Abíọ́dún lèmi ń jẹ́ bàbá mi ló jọ́láwuyì. èmi tí mo tọrí ọ̀tẹ̀ tí mo bá wọn lẹ́gbẹ̀rin ọ̀rẹ́ pé bíríwó bá ń kẹ́gàn mi kíríwó tó kù ó sì máa yìn mí. mo máa sọ ẹ̀ka àlẹ́ ń bẹ̀rùn. kí gbogbo yín pátápátá ẹ kú iṣẹ́ látàárọ̀. lágbára lọ́wọ́ olódùmarè àjíǹde ara ó máa jẹ́ fún gbogbo wa. Stephen Alade mo kí yín o Lawal ló yẹlẹyẹ kábíyèsí bàbá mi dáadáa mo kí yín o adé ó pẹ́ lórí bàtó pẹ́ lẹ́sẹ̀ ẹ̀sìn ọba jẹ́ kó pẹ́ o. ìfáǹsì ẹja yín lọ́hùn ọba. ìrùkẹ̀ rẹ̀ ó dòkẹ́ ni. bàbí ọlọ́run ni ò sí nílé ayé. mo kí yín dáadáa kábíyèsí là wà lóye lẹ́yẹ. ọ̀gbẹ́ni k ọlá ẹ̀gbọ́n mi dáadáa mo mà kí yẹn mà ká alẹ́ ń bẹ̀ ń. ẹ kú ọjọ́ mẹ́ta. bèrè yòrè níwọ̀n àwọn èèyàn wa ní ìlísàn rẹ mọ́nu mo kí yẹn dáadáa ká alẹ́ o. lálẹ́ yìí ibi tí mò ń lọ ò ní pọ̀ ìdí ni wípé mo gba ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ àwọn olólùfẹ́ wa àwọn ló tẹ àtẹ̀jíṣẹ́ ọ̀hún ìbéèrè ni gbogbo wọn ń béèrè lọ́wọ́ èmi Abíọ́dún Ọmọláwìyí ohun tó ń rú wọn lójú òní wọn ní kí n tan ìmọ́lẹ̀ sí lágbára lọ́wọ́ Ọlọ́run ó tan ìmọ́lẹ̀ sí lálẹ́ yìí bákan náà lálẹ́ yìí ẹ̀bùn tí mo fẹ́ kẹ́ ẹ jẹ ní orí ètò tí mo ṣe kọjá lọ́jọ́ ìbí ìyàwó mi gangan tí ó jẹ́ wípé àwọn ìbá èèyàn péréte òun ló lóore ọ̀fẹ́ láti jẹ ẹ̀bùn ọ̀hún lórí ètò lálẹ́ yìí ẹ lórí ọ̀fẹ́ láti tó jẹ ẹ̀bùn tó kù. ni bàbá ẹni tó. ó kéré táwọn ó fún èèyàn mẹ́ta sí mẹ́rin lówó lórí ètò lálẹ́ yìí. ẹ pè wọlé náà níbẹ̀ bá ti pè wọlé tí n bá ti ní kẹ́ ẹ parí òwe tẹ́ ẹ bá ti rí òwe mẹ́ta parí. ẹ sì jẹ ẹgbẹ̀rún méjì náírà. bá a bá débẹ̀ a máa ojú òpó lẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ìfẹ́ lẹ ní sẹ́mi Abíọ́dún Ọmọláwùyí nǹkan mi kọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o. bá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe àdébíṣẹ́ àgbà ọ̀lẹ́ ni àwọn Yorùbá ní pẹ̀lú wọn lágbà ọ̀lẹ́ o. ẹ jẹ́ ẹ máa gàtẹ́ ètò ní tààràtà lálẹ́ yìí èròyà ẹ máa bọ̀ wá wò ó tẹrú òní wòdígí tẹrú nìyá mọ̀ pé ó wù ọláyẹmí káyìnlá mo dórí ètò lálẹ́ kí n máa wo tọkùnrin tóbìnrin. bàbá ẹni abálábà ní bàbá ẹjọ́ yẹmí ti bí ti ràn án níre là ń sọ̀rọ̀ wá. lọkùnrin lóbìnrin tèmi abíọ́dún ọmọláwìyí ni ẹ máa ṣe. bàbá ẹni abálábà. mo kí yín lẹ́ẹ̀kan sí. ẹjọ́ yẹmí ti bí ti ràn. ìbéèrè àkọ́kọ́ lálẹ́ yìí. ó wá látọwọ́ ọ̀gbẹ́ni Ajíbọ́lá láti Niger State. ẹni abálábà ní bàbá ìbéèrè wọn lọ báyìí wọ́n ní a kì í rídìí òkun a kì í rídìí ọ̀sà a kì í rídìí ọmọ onígèlègélé mo mọ òkun o mo sì mọ ọ̀sà ṣùgbọ́n kí ni Yorùbá ń pè ní ọmọ onígèlègélé ibo ni a sì ti lè rí kí ni wọ́n fi ń ṣe. <laughs> dákun bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ mi ẹ máa share ètò yìí bó bá jẹ́ wípé orí ìkànnì tiktok lẹ ti ń darapọ̀ mọ́ mi ẹ bá mi power tap ẹ sáà ti máa fi ọwọ́ tẹ ojú screen yín pàápàá. àgùntàn ló wọlé kó kágò. bẹ́ẹ̀ bá ṣe power tap tó ni wọ́n fi share ètò mi káàkiri tó. a ti rí bá fúnlẹ̀. ẹ dákun bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì tiktok ẹ máa bá mi ṣe bẹ́ẹ̀. ibà oyin ọ̀gbẹ́ni Ajíbọ́lá o láti Niger irúfẹ́ okùn kan òun ni Yorùbá ń pè ní ọmọ onígèlègélé o. okùn yìí wà ní oríṣi méjì ni. ọmọdé tó yin wa tó yin la gẹ́gẹ́ bá lákàyìn ya. ìkan bẹ a máa nípọn díẹ̀ ní tiẹ̀. ṣùgbọ́n ṣe rí ìkejì tó jẹ́ ojúlówó gangan. tẹ́rẹ́tẹ́rẹ́ báyìí lókun rẹ̀ rí kódà bẹ́ẹ̀ bá fọwọ́ kàn báyìí ẹsẹ̀kẹsẹ̀ ni ó jà máa yín lọ́wọ́ máa ní èso kan wínrín wínrín wínrín báyìí lára yellow color ló máa ń sábà fẹ́ jẹ́ kì í green tán kì í yellow tán yóò wá ní èso wínrín wínrín lára bíi ewé kan tí wọ́n ń pè ní ẹ̀yìn olóbe òun náà máa ní èso wínrín wínrín lára bíi ẹ̀yìn olóbe wọn. ibi tí ẹ bá ti rí okùn ibi tó bá wù sí a máa pọ̀ rẹ́gẹ́dẹ́ níbẹ̀ bẹ́ẹ̀ èèyàn bá lo ogún ọdún níbi tí okùn yìí wà ẹ lè rí ibi tó ti wù jáde nínú ilẹ̀ láéláé. ẹ ò yẹ mi ti bí tìràn nírè nírè là ń sọ̀rọ̀ ọ̀tàrẹ̀ kàrẹ́. ṣé mọ̀ wípé bá a bá gbẹṣu lóko ní ìsìn bó bá wù wọ́n ní ibi tí sùn ti wù jáde rèé bá a bá gbé àgbàdo bó bá wù wọ́n níbi tó ti wù rèé kódà bá a gbé rèé tó jẹ́ láfàkálẹ̀ bí wọn bá tírèsì díẹ̀ dáadáa wọn ò rí ibi tó ti wù jáde ṣùgbọ́n ṣe rí ọmọ onígèlègélé ń tiẹ̀ bẹ́ẹ̀ bá lo igba ọdún ní ìdí rẹ̀ ẹ̀ lè rí ìdí rẹ̀ láíláí ẹ̀ lè rí ibi tó ti wù jáde nínú ilẹ̀ ìdí rèé tí yorùbá fi máa ń sọ wípé àìrídìí òkun àìrídìí ọ̀sà ẹnìkan ìrídìí ọmọ onígelegele. adé ìfàmùsẹ̀ bàbá. ẹ lè rídìí rẹ̀ láíláí. bàbá ni bàbá ẹjẹ́ òyàmí ti bí tiẹ̀. ẹjẹ́ ń wo ọmọ onígelegele ọ̀hún kí n fi hàn yín bó ṣe rí ńgbà bá já tán a máa dàbí ìtàkùn báyìí a máa dàbí kàìnkàìn bí kàìnkàìn tá a fi wẹ̀ ló máa ń rí ńgbà wọn bá já tán tó gbò bá gbẹ tán ẹ wo ọmọ onígelegele rèé ohun tí yorùbá ń pè ní ọmọ onígelegele rèé ṣẹ́yìn ìkànnì tiktok ṣe é ti rí ohun tí yorùbá ń pè lọ́mọ onígèlègèlè ní okun ní o. adìrẹ òkòkò ìní kò di ọ̀rùn wá sóde ìsàlàyé wọn ní kọ́kàlẹ̀ ó jàre ẹbọ ni kò mú ṣe ìjẹ́bá dìrì ó bá. <laughs> ẹ wá béèrè wípé kí ni ẹ máa ń fi ṣe. pàtó pélé ayé dúró adé ifá. ìyókù dọwọ́ àwọn àgbàlagbà. bàbá tí wọ́n ń bẹ ní òde ìsàlàyé. wọ́n níbo láti lè rí ó ń sábà wù nípa odò ọkùnrin a máa sábà wù nípa odò púpọ̀ níbi etí odò ló ti máa sábà wù àbíbi tó bá tutù dáadáa ẹ rí ibi tó bá wù sí yóò lọ mọ gbogbo nǹkan tó bá wà ńbẹ̀ okùn rẹ̀ rí fúlẹ́fúlẹ́fúlẹ́fúlẹ́ báyìí bẹ́ẹ̀ bá kódà báwọn èèyàn bá fẹ́ já wọn a máa fọwọ́ wú ọ báyìí ni bí bá fẹ́ já. ẹ wá ní kí ni a fi ń ṣe èyí ń dọwọ́ àwọn àgbàlagbà ohun tí mo mọ̀ ni wípé àwọn àgbàlagbà wọ́n ní wọn a máa fi ṣe àṣírí bíbò ọ̀gbẹ́ni Ajíbọ́lá láti Niger State mo dáhùn ìbéèrè yín o. ẹlọ mélòó pé láti ilé. n tí a ń pè lọ́mọ onígèlègélé nù. okùn ni. èrò tí lọ sí bẹ́ẹ̀tì. ẹnìkan yìí sì rí díẹ̀ bẹ́ẹ̀ yẹn ló gbọ́ ọdún nídìí ẹ̀ kò lè rí díẹ̀ láíláí. pé láti ilé o èrò tí lọ sí. ìbéèrè ẹnìkejì wọ́n ní ẹ kú iṣẹ́ takuntakun o ọmọ Láwùyè ìbéèrè méjì òun lèmi ní ìbéèrè àkọ́kọ́ òun ni wípé ẹ máa ń sọ nínú ọ̀pọ̀ ìwúre yín wípé adóṣùṣù kì í nìkan ṣayé kí ni adóṣùṣù ìbéèrè kejì ni pé Yorùbá máa sọ wípé kẹ̀yìn sóòrùn kì í síjú wo Olódùmarè kí ni wọ́n ń pè ní kẹ̀yìn sóòrùn. ilé ọyọ ọmọ àṣeyẹ tán kí n tó sòrù bọ̀kẹ́ bọ́lé ọyọ tí mo gbárù ẹkùn mú sóńsó rí. <laughs> àwọn ìbéèrè alẹ́ yìí dàbí nǹkan. èrò tí lọ sí gbèsè ẹ bá mi kí wọn. kí n kọ́kọ́ dáhùn ìbéèrè àkọ́kọ́ pé kí ni Yorùbá ń pè ní adóṣùṣù. ọmọ sí ọdún kí n tó sooru ará àjí ni mo kì í mi ọkẹ yọ ọmọ kọ́lé dọ̀yà o. adóṣùṣù yìí ṣé sáà lè pé nígi torí kì í kì í dàgbà tó igi. ẹlẹ́mi ẹlẹ́mi ń kawọ́ olóbì ń sọ. ṣùgbọ́n ewéko kan ni. ẹ sọ ọmọ ọmọ kọ́lé dọ̀yà o. ewéko kan ni wọ́n ń pè ní adóṣùṣù kí nìdí tí yorùbá fi ní adóṣùṣù yìí nìkan ṣayé ṣe rí ibi tó bá wù sí ní ibi tí ìdí rẹ̀ bá ti jáde nínú ilẹ̀ ẹ ẹ lè rí ẹyọ kan ṣoṣo igi yìí láíláí ní ibi tó bá wù sí àwọn igi tí ó wù níbẹ̀ àwọn tó jẹ́ igi adóṣùṣù tí jọ wù jáde lẹ́ẹ̀kan náà wọn a máa tó ọgọ́rùn-ún sí igba ìdí rẹ̀ ó ṣe sìkìtì báyìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wù jáde nínú ilẹ̀ o ṣùgbọ́n wọn a máa tó ọgọ́rùn-ún sí igba níbi tó ìdí ẹyọ kan tó bá ti wù ilẹ̀ pápá pàápàá ní ìpínlẹ̀ Kwara òun ni ewé adóṣùṣù òun ló pọ̀ sí. ẹ lọ gbọ́ dìrí ọ̀pọ̀ mọ́ rẹ̀. ní ìpínlẹ̀ Kwara àwọn a máa pè ní. pẹ́pẹ́yẹ yọgbọ̀n ó tún pọ̀gbọ̀n lọ́dọ̀ wọn wọn ládìrí ọ̀pọ̀ mọ́ rẹ̀ wọn ní pẹ́pẹ́yẹ náà. lórúkọ kan tí wọ́n ń pè ní ìpínlẹ̀ Kwara ìgbàǹjanran wọn a máa pè ní ìgbàǹjanran ní ìpínlẹ̀ Kwara ewé náà náà ń pè ní adóṣùṣù kì í dáwù níbi tó bá ti wù ńlá fi ní adóṣùṣù yìí nìkan ṣayé. èrò sí sí ilé sí wọn a máa pọ̀ tí wọ́n ó jọ wù jáde nínú ilẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo tí wọ́n ó sì ti báyé wọn kúnnu. kódà àwọn bàbá wa wọ́n ní wọn a máa lò fún wa wọ́n ní wọn a máa lò fún wọ́n ní wọn a máa lo ewé wọn a máa lò fún àwúre wọ́n a sì máa lò fún oògùn ọjà títà wọn a sì rìn ìrìn ẹkùn méjèèjì ní fàbí fàárán ó dorí bàbá jẹ́ ìdógún ní. ìgbà ìjànà òní wọ́n ń pè ní adóṣùṣù o àwọn tó bá jọmọ ìpínlẹ̀ Kwara tí wọ́n bá ń gbọ́ mi báyìí wọ́n ó ti máa mọ̀ wípé ewé báyìí ni lágbájá ń wí. ọ̀dà kó sílẹ̀ ọ̀dọ̀ fà sílẹ̀. ó pọ̀ dáadáa nílẹ̀ pápá. ìgbàlájà àwọn èèyàn wá sọ pé kí lòun rí bẹ́kùn ṣe ọmọ onílé ọ̀yẹ́ ó lòun fẹ́ bẹ́kùn tán ni ó ní bí òun bá fin bí òun ò fi ọmọ kọ́dọ̀ yẹ o ó di dandan kí òun. ọ̀gbẹ́ni bídèmí láti Ondo àwọn ló ìbéèrè tí mò ń dáhùn lọ́wọ́ yìí. ìbéèrè wọn ẹlẹ́ẹ̀kejì. síbẹ̀ wọn ní yorùbá máa sọ wípé kẹ̀yìn sóòrùn kì í síjú wo olódùmarè kí ni wọ́n ń pè ní kẹ̀yìn sóòrùn. ẹ ara àjílẹ̀ jẹ́ ara. ewé kan náà ni wọ́n ń pè ní kẹ̀yìn sóòrùn. gbogbo ara àjílẹ̀ jẹ́ o. ewé ọ̀hún a máa funfun ṣéṣeṣe báyìí. ìlẹ̀jẹ̀ àkọ́lé lóye àlọ́. àdìtú kan tó wá ń bẹ lára ewé yìí tí wọ́n fi ń pè ní kẹ̀yìn sóòrùn. ọmọ àjílẹ̀ jẹ́. wọ́n á tún máa pè ní kẹ̀yìn sọ́lọ́run. gbogbo àdìtú kan tó ń bẹ lára ewé ni wípé sẹ́mọ̀ pé bí gbogbo ewé bá wù ewé a máa síjú sókè báyìí ni ṣùgbọ́n òun ní tiẹ̀ kàkà kó síjú sókè ẹ̀yìn báyìí òun lòún máa ń kọ sókè ní tiẹ̀. ìdí tí wọ́n fi ń pè ní kẹ̀yìn sóòrùn tàbí kẹ̀yìn sọ́lọ́nu. ewé ọ̀nà pọ̀ ní ìpínlẹ̀ Kwara dáadáa a máa wà nílẹ̀ pápá púpọ̀ jù. èwe tí à ń pè ní kẹyìn sóòrùn nù ọ̀gbẹ́ni bídèmí láti ondo mo dáhùn ìbéèrè yín méjèèjì o. ìjọ ẹlẹ́ni ọ̀yálù. lẹ́yìn náà bá ní ìbéèrè tẹ́ ẹ fẹ́ ká bá yín tànà tá a ká yànnà náà ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ẹ lè fi ṣọwọ́ sí mi o ẹ lè lo ọláwùyí dot abiodun at yahoo dot com tàbí ó náà òwò oh fifty four ninety nine four hundred two whatsapp number mi náà ó náà òwò oh fifty four ninety nine four hundred two. akọ́lé dọ̀yẹ́ dà sọ. bẹ́ẹ̀ bá ti a gbẹ̀tọ̀ àwọn onímọ̀ lọ tí wọ́n bá wa fọ yẹ́wẹ́yẹ́wẹ́. mi ò tútù mú mi ò ẹ̀dọ́gbọ́dọ̀ sọ bò. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta. akọ́lẹ́dọ̀ ẹ̀dà sọ bò mi ò tútù mú mi ìbéèrè ń wá látọwọ́ ìbíwùmí bádéjókòó n ò sọ ìlú tí wọ́n ti tẹ àtẹ̀jíṣẹ́ ọ̀hún ní tiwọn. ọ̀gbẹ́ni ọláwuyì ẹ kú iṣẹ́ takuntakun o inú mi máa ń dùn bí mo bá rí àwọn ọ̀dọ́ bíi tiyín tí wọ́n ń gbé àṣà àti ìṣe wa lárugẹ iṣẹ́ yín ò ní dàrú àṣẹ. ìbéèrè tèmi ni wípé yorùbá máa ń sọ wípé ẹ̀là kì í bá igi oko wáwé kí ni ẹ̀là báwo ló ṣe rí ó má dàbí nǹkan lálẹ́ yìí wọ́n ní kí ni ẹ̀là báwo ni ẹ̀là yìí bó ló ṣe rí <laughs> kábíyèsí rẹ̀ ọlọ́run. ṣe rí ẹ̀là yìí. bàbá ilé. ewé kan lòun náà. ó fi pàtìpàtì ilé sùn lọ. ó ní ilé ọ̀pọ̀ múlẹ̀. tá a bá pè ní àfòmọ́ àjáyọpá. àbí mẹ́sùn ọ̀pọ̀. ìdí ni wípé òun náà máa toro mọ́gi káàkiri ni dependant ni. ṣe wá rí ewé ẹ̀là yìí ó dàbí ẹni bá mọ ewé kan tí wọ́n ń pè ní ewé àpadà. ẹ lè bó ṣe rí tẹ́rẹ́tẹ́rẹ́ ń òun náà ní ewé ẹ̀là òun náà lórí ìyàtọ̀ tó wá ń bẹ láàrin àwọn méjèèjì ẹ jẹ́ ń ṣàkàjúwe ẹ̀ báyìí ṣé ẹ mọ pineapple tá à ń pè ní ọ̀pẹ̀ òyìnbó bí wọ́n bá gbìn tí ò tí ì so ṣe rí ibi tí èso pineapple tó máa ń so sí àwọn kinní tó dàbí ọwọ́ ọ̀pẹ báyìí bẹ́ẹ̀ ni ewé ẹ̀là ẹ̀ náà lòun náà máa ń rí a máa nípa pàpànà pàpànà báyìí kìkìdá omẹnẹ a máa nípa yóò wá máa dán lára gbinrin bí ewé rinrin òun náà máa sọmọgì káàkiri ni gẹ́gẹ́ bí mo ti wí orí igi oríṣiríṣi lẹ ti lè bá a. níbi ó bá ti tutù dáadáa lẹ́ẹ̀ ti rò náà. ṣé wá rí ewé yìí yí ewé ẹ̀là yìí bọ́dún bá dún bọ́dún yípo kì í rẹ̀ o. ṣe mọ̀ wípé bẹ́ẹ̀ àwọn bá dé gbogbo àwọn ewé tó kù wọn a máa rẹ̀ jábọ́ tí wọ́n ní igi ó máwọ̀ míì tuntun yọ oní tirẹ̀ kì í rẹ̀ rárá ìdí nìyí tí Yorùbá fi ní ẹ̀là kì í bá igi oko wọ́wé igi tó so mọ́ kódà kí gbogbo ewé orí igi ọ̀hún rẹ̀ tán kó òrùn máa pagi ọ̀hún òun ò ní bá wọn rẹ̀ ní tiẹ̀ o kò ní wọ́wé. nínú aṣọ bàmù bàmù bàbá yín lábọ̀. ìdínà tí Yorùbá fi ní ẹ̀là kì í bá igi oko wọ́wé. ẹ̀wù lẹ́nu ará ìwà tó máa lò lò èṣù sẹ́júlẹ̀ bá tán ní àdúgbò ẹ̀yìn. kódà bẹ́ẹ̀ bá já ewé rẹ̀ bẹ́ẹ̀ bá já wánú lé. ìjọ ọ̀pẹ. ó lè lo odidi oṣù kan gbáko nínú ilé téwé ọ̀hún ò ní fúnrọ. túmọ̀ Bọ́lárìnwá aa fad gbogbo àtọ̀ yín o ọlásùnkànmí òkè gbé irun mo kí yín o àyànsọlá abíọ́dún ẹ̀lẹ́mbẹ̀rún. Emmanuel ọ̀sọ́ mo kí yín Amsat Lukman mo kí yín bẹ̀rún Kẹ́mi Michael ẹ̀mọ̀ kálẹ̀. ẹ dákun ẹ máa ṣí àìtò ibẹ̀ bá ti ń darapọ̀ mọ́ mi. ìbéèrè ẹnì kẹrin wọ́n ní ọ̀gbẹ́ni Ọláwuyì ẹ jọ̀wọ́ irú ọmọ wo òní Yorùbá ń pè ní jọ̀ọ́jọ̀ọ́. ṣé kì í ṣe àṣírí ìdánwò lẹni tó béèrè ìbéèrè ìfẹ́ mọ̀ báyìí. wọn kọ orúkọ wọn bẹ́ẹ̀ ni wọn ò kọbi tí wọ́n ti tẹ àtẹ̀jíṣẹ́ ọ̀hún wọ́n ní kí ni wọ́n ń pè ní jọ̀ọ́jọ̀ọ́ ìdí ni wípé jọ̀ọ́jọ̀ọ́ yìí ó wà lára àwọn ìbéèrè tí mo máa ń béèrè lórí àwọn ètò mi àsìtì rẹ nígbà ṣùgbọ́n wọn ó sọ lálẹ́ yìí torí pé wọ́n ti béèrè rẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè wọ́n ń rẹ̀ lálẹ́ òní lágbára ọlọ́run Ismail Adélàní mo kí yín o Táíwò Ìṣọ̀lá ẹ̀ka alẹ́ńbẹ̀ wọn. ọmọ tí wọ́n ń pè ní jọ̀ọ́jọ́ pé gbogbo aláboyún tó ń gbọ́ mi gbẹ́tò lálẹ́ òní lágbára lọ́wọ́ Olódùmarè tọ́lọ́run ó wọlá wákàtí ẹ̀ ní bóyó rọ̀rùn o. lọ́jọ́ ìkúnlẹ̀ yín wẹ́rẹ́ là á gbọ́. agbè ò ní fọ́ omi ò ní dànù. ẹjẹ́ ṣẹ́gi obì lóore obì ní bẹ́ẹ̀ kú obì ní bàrùn obì ní abẹ́rí ọ̀tá wà gbogbo ọmọ bí lóde sú ọmọ námú bí ọmọ. bẹ́ẹ̀ bá ti ń forókùn ọ̀tún kúnlẹ̀ ẹ̀ máa fi dìde ni. ẹnìkan ìgbẹ̀bí ewúrẹ́ ìgbẹ̀bí àgùntàn lágbára lọ́wọ́ olódùmarè wọn ò ní fàbẹ́ gbèbínú ẹnì yín. ẹja ṣe kí ata lóore bàárẹ̀ bá ṣèyàn wà ní lábẹ́. ṣé ẹ rí balaboyún bá lóyún nílẹ̀ Yorùbá. ata lóore èyí ẹlẹ́. ó bá dọjọ́ ọ̀kúnlẹ̀ ìtọ́jọ́ ọ̀kúnlẹ̀ ọmú ìnira dání. lóore ẹja bọ̀wọ̀. balaboyún bẹ́ẹ̀ bó bá bímọ. ọmọ ọ̀nì ní ìdókòwò ìwà tírú aláboyún bẹ́ẹ̀ tó bá bímọ tó wá jẹ́ wípé agbóhùn ọmọ ni agbóhùn yá. tíyà bímọ ńlẹ̀ tán tó fọjọ́ ṣàìsí. tíyà ọmọ ò sí láyé má ṣùgbọ́n tó máa ń bẹ. ṣe rí irú ọmọ bẹ́ẹ̀ ni Yorùbá ń sọ ní jọ̀ọ́jọ̀ọ́. jù bẹ́ẹ̀ lọ irú ọmọ bẹ́ẹ̀ ni Yorùbá ń sọ ní jọ̀ọ́jọ̀ọ́. mo dáhùn ìbéèrè yín o bó tilẹ̀ jẹ́ pé ẹ̀ forúkọ sí àti ibi tẹ́ ẹ ti tẹ àtẹ̀jíṣẹ́ ọ̀hún. ọmọ tíyà bílẹ̀ tán tíyà gbọ̀rún lọ. irú ọmọ bẹ́ẹ̀ bí wọ́n bá sọ lórúkọ nílẹ̀ Yorùbá látijọ́ àwọn ni wọ́n ń sọ ní jọ̀ọ́jọ̀ọ́. ìbéèrè tó gbẹ̀yìn rèé. ẹni iná ò forúkọ sí àti ibi tán ti tẹ àtẹ̀jíṣẹ́. wọ́n ní kí ni wọ́n ń pè ní igbá ìwà. kí ni gbọ́ ọ̀hún kí ló wúlò fún. ó dàbẹ́ ni pẹ́ni tó tẹ àtẹ̀jíṣẹ́ yìí wọ́n mọ ìdáhùn sí ìbéèrè yìí ṣùgbọ́n bóyá àríyànjiyàn wà lórí ẹ̀ òun á ti béèrè torí bí wọ́n ṣe béèrè yìí ni o. àní ọ̀dẹ̀ ẹ̀gún ara ẹ̀yìn lọ́wọ́ ọ̀dà mi lójú. ilé ńkọ́ o. ṣe é rí bí ọbọ̀ bàjẹ́ nílẹ̀ Yorùbá látijọ́. ìpínhùn tàbí àdéhùn a máa bẹ láàrin ọba àti gbá tí wọ́n ń pè ní igbá ìwà. igbá ìwà yìí òun ni wọ́n máa ń fi bọ́ba kan bá ń hùwà tí ò tọ́ tàbí ń hùwà tí ò da láàrin ìlú. ìpínlẹ̀ fún mi lẹ́kọ̀ọ́ èmi f igbá ìwà yìí òun ló lè pin irú ọba bẹ́ẹ̀ òun ló lè pin nípa. àwọn bàbá wa gẹ́gẹ́ bí ìwádìí ti fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní bí igbá ìwà yìí wọ́n ti máa ń pèlò rẹ̀ sáàfin. ẹnì kan mọ́ yàyà nílẹ̀ alágbẹ̀dẹ àpapọ̀ ọmọ kojúmọ́ tó mọ́. wọ́n ní àwọ̀ ara àwọn èròjà tó máa ń bẹ nínú igbá ìwà yìí ní ẹyẹ ẹyin kan tí wọ́n ń pè ní ayé kò tọ́. wọ́n ní òbúkọ ìníyà wọn ó ti wá parí iṣẹ́ sí àyè kò tọ́ yìí lára wọn ó dè mọ́nú gbá. Oh, àlàáfíà kẹ́ ẹ wà ní ilé. ọba kọ́ba èyí tó bá jẹ. Oh, àjẹjẹ àlàáfíà kẹ́ wà bí ilé ń kọ́ o. ilé ń kọ́ ilé ń kọ́ o. kò gbúdọ̀ síjú wọnú gbá yìí láyé fáàbàdà. àfẹ̀yí tí ó bá sanwó láyé tí ó lọ jẹun lọ́rùn lókù. àdùnmọ̀ àfẹ́wọ́ bọ́ bàbá ìsígbà ìwò ìgbà tí wọ́n ń pè nígbà ìwà yẹn tẹ́yìn ẹ̀yìn ayé kò tọ́ wà nú ẹ̀ bó bá yẹn ti lè fojú rí ẹ̀yìn ayé kò tọ́ yìí ẹlẹ́mìí ó gbà á irú ọba bẹ́ẹ̀ ó ta tẹ́rù nípa ni yóò gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra ìgbà yẹn ni wọ́n ń pè ní ìgbà bọ́ bàbá ti wá ń ṣe nǹkan kò tọ́ láàrin ìlú tàbí ọba tó yẹ kó máa tòlú tó wá ń dà lúrú àwọn Yorùbá wàá sọ fún wípé kó tètè lọ sí gbáwò. ìgbà yìí ni wọ́n ń pè ní ìgbà ìwà bọ́ bàbá yìí sì wò òkú lẹ́lẹ́jà tà á ẹsẹ̀kẹsẹ̀ lọ́bọ̀ òun ó gbọ̀ràn lọ. n tí a ń pè ní ìgbà ìwà nù o. bẹ́yìn náà bá ní ìbéèrè fi ṣọwọ́ sẹ̀mí Abíọ́dún Ọmọláwí. ká máa kọ́ra wa láwọn nǹkan oríṣiríṣi ògúndèrè ọpẹyẹ fámo kí yín o Muyideen Yusuf ẹsẹ mo dúpẹ́. ìlọmọ ọlọpàá ìbéèrè márààrún tí wọ́n bi mí mo ti dáhùn rẹ̀ o. mo dúpẹ́ lọ gbẹ̀yìn tẹ́ ẹ ti àtẹ̀jíṣẹ́ pátápátá. lọ́jọ́ sátidé tó kọjá yìí òun ni ìyàwó mi ló ṣayẹyẹ ọjọ́ ìbí ẹ̀. nígbà ọmọ fún pupa mo wá ní n ó fún àwọn èèyàn lẹ́bùn nítorí ayẹyẹ ọjọ́ ìbí ìyàwó mi yìí. àwọn èèyàn pè wọlé lóríṣiríṣi àwọn bíi méjì àbí mẹ́ta ló gba ìbéèrè ọ̀hún. lálẹ́ òní n pín ẹ̀bùn tó kù. ẹ̀bùn owó ni o ẹ má bínú owó ọ̀hún kéré púpọ̀ ṣùgbọ́n Yorùbá ní hòròhòrò mú ìyá ìyàwó sàn ju yàrá òfìfo lọ. ọgbọ́dọ̀ dún yẹn lálọ́ ìwà fọ́jẹ́ ìlàrírí ọmọ bari. wọ́n ṣe ojú òpó lẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ pè ní oh nine oh fifty four ninety nine four hundred two ẹni bá láyà ni kó pè wọlé o. èkó ni wọ́n fi tẹ́ra wọn nílé ọba ọmọdé. bẹ́ẹ̀ bá ti pè wọlé wọn ò wá pa òwe mẹ́ta léraléra. bí lẹ́yìn ti lé. ẹ máa dáhùn wọn bẹ́ẹ̀ bá ti gba òwe mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ tẹ́ ẹ mọ ìparí ẹ̀ ẹ bá jẹ gbẹ̀rún méjì náírà èèyàn bíi mẹ́ta ni wọ́n fún lẹ́bùn lálẹ́ yìí. sàṣà nílé òní rẹ̀ sàṣà nílé parí ọlá ọmọ ọmọdé ní rẹ̀ sàṣà nílé. ẹ̀yin àgbààgbà adébẹ̀ o. sàṣà nílé òní rẹ̀ sàṣà nílé. ẹ máa pè mí wọlé. ọmọ ọmọdé ní rẹ̀ sàṣà. oh nine O oh fifty four ninety nine four hundred two ẹni bá láyà kó pè wọlé. èdè òdì ọmọ ọmọdé bí n bá ti sọ ìbẹ̀rẹ̀ òwe ọ̀hún ẹ wàá sọ ìparí òwe mẹ́ta péré náà ni wọ́n pa o kò sí wípé ẹ bá mi pa òwe mi rárá o. ìdánilẹ́rìí pé àwọn lè ṣe ń tó tóbi yínmíyínmí lẹ́rìí pé o. ó yá a ti débẹ̀ máa pè wọlé báyìí. lẹ́rìí pé òun ayọ̀ lẹ̀kẹ̀ alákàn lẹ́rìí pé. o oh nine o oh fifty four ninety nine four hundred two òun lẹ̀ pè sí. alátakùn lẹ́rìí pé òun. ẹni bá ti láyà kó máa pè wọlé. lẹ́rìí pé òun ọyẹ náà kò lẹ́sẹ̀ kí mọ́mọ́ yóò ọmọ bá rí lọ́la ìkàmùdún lẹ́rìí pé òun lè jagun tèlú ọmọ bari lọ́la bari lọ́la jẹjẹ gbọ́dọ̀ ní ọ̀fọ̀sẹ̀ mi yìí mi wẹ̀ mọ́ ẹ̀yàn wo ni ọ̀fọ̀ ilẹ̀ kí ọ̀pọ̀lọ́ sọ́mọ tiẹ̀ ẹnìkan ti ń pè wọlé ẹja wẹni tó ń pè wọlé yìí o. ẹ̀ló ẹ kalẹ́ o. ọlọ́run ló ń ṣètò ta ló ń pè mí bolẹ̀ tí ń pè yìí. Ismail Adélani. Ismail Adélani láti bọ́nu. láti Badagry lọ́nù lọ́hùn ẹ kalẹ́ bàbá mi ṣe é láyà. ẹ bá ń parí òwe yìí agbójúlógún. Hmm, bàbá mi ẹ gbà dáadáa gbé ọmọ wá kí mi ń kọ́. ẹ̀yìn kùlé lọ̀tá wà. bàbá mi ẹ pè mí lẹ́yìn ètò wọn ò fún yín lẹ́gbẹ̀rún méjì náírà lágbára lọ́wọ́ olódùmarè. Hmm, ẹ ṣeun gẹ́ bàbá mi. hello ẹ mọ̀ ká lẹ́ ẹ̀ ká lẹ́ o ta ló ń pè mí ibo lẹ ti ń pè. fáṣeyìn ni o láti ìlú Òṣogbo. láti ìlú Òṣogbo òròkì ṣe é láyà. aláyà. ẹ bá ń parí òwe yìí ẹyẹ ò sọ fẹ́yẹ. ẹ gbọ́ mi dáadáa o ẹyẹ ò sọ fẹ́yẹ pé kí ni ń bọ̀ ẹ jẹ́ n sọ yẹn síwájú díẹ̀ mi ì gbọ́ yín dáadáa. ẹyẹ ò sọ fẹ́yẹ pé òkú ń bọ̀. ó dáa ń fún yín òwe ẹlẹ́ẹ̀kejì ilé ọba tó jó òwe ẹlẹ́ẹ̀kẹta ìjà ló dé bàbá mi ẹ pè mí lẹ́yìn ètò ń ó fún yín lẹ́gbẹ̀rún méjì náírà. ìfọ̀bà lẹ́kọ̀ọ́ tí oh fifty four ninety nine four hundred two. èmi ò lè jòrí kí wàá fọ́ lójú ìpọ́nlọ́ọ̀dì fún mi lẹ́kọ̀ọ́ hello. mi gbọ́ yín dáadáa. ee gbére yòrè níwọ̀n àwọn èèyàn wa ní ìlísàn rẹ mọ mo mọ̀ kí yẹn ká lẹ́ o. ṣe é láyà bàbá mi. ẹ bá ń parí ẹ bá ń parí òwe yìí. nítorí ká má jìyà. bá a na ọmọ mi ta ni eṣinṣin yóò gbètì. bí kò bàbá mi ẹ gba ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta ẹ pè mí lẹ́yìn ètò wọn fún yín lẹ́gbẹ̀rún méjì náírà. ẹ ṣeun. ṣé n fẹ́ nìkan sí àwọn mẹ́ta ti gba ìbéèrè mi lálẹ́ yìí. bóyá kí a fẹ́ nìkan lóore ọ̀fẹ́ sí i. oh nine oh fifty four ninety nine four hundred two. ẹ̀rí ọlábẹ̀mí lẹ́kọ̀ọ́ ọmọláyé dágùn ní mọ̀dẹ́ o àrẹ̀sà ẹ̀jọ̀yè àrẹ̀sà ìṣúwà tún yọ lẹ́gbìnrin àrẹ̀sà ìlàtúkọ̀. àwọn ìbéèrè tó rọ̀ mùkẹ́mùkẹ́ ni mo béèrè mo ní agbójúlógún yorùbá máa ní agbójúlógún òun ló fira rẹ̀ fósìta. àrẹ̀sà gbọ́mọ wá kí mi rèé owó ní náà ẹ̀yìn kùlé lọ̀tá wà inú ilé la ṣe ní gbé bákan náà wo ni mo tún pa òwe tí mo ní ẹyẹ ò sọ fẹ́ yẹ pé kí ni ẹyẹ ò sọ fẹ́ yẹ wípé òkú ń bọ̀. ìṣẹ̀ṣe làgbà níbi gbogbo ilé ọba tó jó ẹwà ló bù sí i. àforíbalẹ̀ ilá àkó. ìjà ló dé tó rìn dòwe. ilá àkó ilá àbá foríbalẹ̀. nítorí ká má jìyà òun la ṣe rán má jìyà lọ́fà. kàn foríbalẹ̀. tàbí la ṣe ń yá má jìyà lọ́fà. bá a na ọmọ mi yorùbá ní kò dénú ọlọ́mọ. sanra sanra sanra. ṣeun ẹ́mbásì. adifa ọmọ kí yẹn mọ̀ ká alẹ́. eléyìí ti ń lọ rí. màá yàdé la ní baba mi dáadáa mo kì í yín bẹ̀ ń wo gbogbo aláwòrò ṣáṣá wa. ẹ jẹ́ kẹ́nìkan ó pè wọlé sí i mo fẹ́ fún ẹnìkan lẹ́bùn sí i tí wọ́n fi jẹ́ mẹ́rin tí wọ́n gbẹ̀bùn mi lálẹ́ yìí. o oh nine o oh fifty four ninety nine four hundred two. òwe tí mo pa gbẹ̀yìn mo ní ta ni ẹṣin ó gbètì bí kì í ṣe légbò ìparí rẹ̀ nu. No. ẹ o ẹ̀yin ènìyàn ọmọ ọlá mo kí o ara ó máa jẹ́ fún gbogbo wa. ẹ dìde. o oh nine o oh fifty four ninety nine four hundred pè mí sí. ẹ̀yin tẹ́ ń lórí ìkànnì tiktok lọ́wọ́lọ́wọ́ bí n bá ti ń kó lórí ètò tí mo wà yìí. a máa bẹ̀rẹ̀ ètò ẹlẹ́ẹ̀kejì níbi tá a ti ń ka ìwé àkàgbádùn ìwé ìtàn alárinrin tá a ti ń kà fúnra wa. ọ̀gẹ̀dẹ̀ nípa gbó tiẹ̀ tí kì í jó ìwọ tó bá mara rẹ lẹ́nìyàn òyà kó dìde kó dìde kó dìde kó dìde. bá a bá ti rẹ́ni pè wọlé mọ́ ẹ jẹ́ máa lọlé bàbá mi wẹ́rẹ́wẹ́rẹ́ o. ọ̀fẹ́rẹ́ kọ́ máa jẹ ẹ́. bẹ́ẹ̀ bá ní ní tẹ́ ẹ fẹ́ bá mi sọ lẹ́yìn ètò ẹtọ́ bá bímọ rẹ̀ ni ó dìde. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni ó nine o oh fifty four ninety nine four hundred two. òkò bá bímọ rẹ̀. ó oh nine o oh fifty four ninety nine four zero zero two. ọmọ ẹjọ́ lémodé. whatsapp number mi nù. sọ mi nù lọ́sọ̀ yẹn nù ẹni tó bá èmi olúwa rẹ̀ lórí nǹkan gidi. Eh, eh, eh, tàbí email address mi ọláwùyí dot abiodun at yahoo dot com ọláwìyí dot abiodun at yahoo dot com. mo fẹ́ ẹ kí fá fún ọ ní òní ìwọ mi ènìyàn bóyá o tilẹ̀ mọ bí wọ́n ṣe ń kí Asalu Saidat ẹ ṣé mo dúpẹ́ o ọwọ́ tẹ́ fi ń pa wa táàpù ẹ̀ ní fọwọ́ ń gbọ́mọ̀ sí. agbára lọ́wọ́ Olódùmarè ọwọ́ mẹ́wẹ̀wá tí èkúyà níní fi gbari lọ́wọ́ olódùmarè. ọmọ ṣe jẹ́ kí n gbòsì kú lóde ìsá. ẹ mọ rírì ń tiyín nínú ayé ni. ṣé ń gbọ́ mi pátá. ẹ ní mòsí ẹ ní màbànújẹ́ ẹ ní mànira. ọláfàjọ àfàkálẹ̀ ní tòṣà orí ìwọ ló ṣeré fún ni iṣẹ́ dámi lọ́wọ́ rẹ ní kọ́. <laughs> gbére yòrè níwọ̀n wọn ní sáwọn lè tún pè lẹ́ẹ̀kan sí rárá o ẹ ti jẹ̀bùn lálẹ́ òní ẹjọ́ tó dọjọ́ mi. nǹkan san ẹni mo ti mọ̀ bí tèmi wá sílé ayé ìfakọ̀ jẹ́ kílé ayé ọ̀sán mi nínú tòótó. ọ̀làyẹmí káyìn láì jẹ́ máa lọlé bàbá mi. orí kò jẹ́ kí n tú ẹ níwájú. òkèlè àkọ́bù yín rèé ti ń lọ góńgó òdì. èjì gbórúkùn mi ti dẹ̀ lónìí. ìràwọ̀ ọ̀sán tàgbàlagbà pé sí. mẹ́ ọ̀pọ̀ ni mo wá. ọmọ ọlọ́mù yín rè ọmọ ọlọ́mù apẹ̀rán ọmọ ọlọ́rọ̀ alágogo ewúrẹ́ lọ́dún lómù ẹ má fi lọ̀ wá bàbá kì í ṣẹgbẹ́ gbẹ́rangbẹ́ran àgùntàn bọ̀lọ̀jọ̀ ló bá nù lómù ẹ má fi lọ̀ wá o bàbá kì í ṣẹgbẹ́ gbẹ́rangbẹ́ran adìyẹ òkòkò ló bá nù lómù ẹ má fi lọ̀ wá bàbá kì í ṣẹgbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ ṣùgbọ́n bọ́mọge rọ̀ wa ẹlẹ́sìn ni kẹ́ ẹ bàbá wa ló fi ṣaya ní mẹ̀síà gan àwa la rọ́pọ́n ńlá jomi tó ru àsìgbà lọ́nà tòmù. ìwọ sì ní kẹ́mi ó sìn ọ́ lóbo lómù lọ́jọ́ síta lẹ́fi lẹ́mọ́ bàbá lọ́wọ́ tá a fi dàsìgbà lọ́nà tòmù. èwú yẹn ti dọ́mù ó dọ̀tún àṣẹ̀ṣẹ̀gún yẹn dọ́mù ó dọ̀tún bá ń tẹ́ ìwọ́jọ́ tó kò fèwú dè mí. èwú yẹn gbayì ó jọ̀tún lọ́nlé bàbá tó bí mi lọ́mọ. ẹ̀wọ̀n gidigba náà tẹ́ra wọn pọ̀ wọn àdùn. àwa lọ máa bọ̀ rókò lọ máa bọ̀ rókò lówó lọ́wọ́. ọlọ́dà àkọ́dì ara wọn. bá a bá ṣiṣẹ́ ńlé bàbá tó bí mi lọ́mọ à á lówó. bá a sì ṣiṣẹ́ à á lówó. wọ́n dífá fún ẹ̀. kámútẹ̀gàn kúrò ni wọ́n fi ṣẹ́ ṣiṣẹ́ ṣe ńlé bàbá tó bí mi lọ́mọ. a dífá fún àlà òru ṣàṣà eléyìí tí ó ṣe délé agodorin. ayọ̀ àtàlàáfíà tí mò ń fi wálẹ̀ sí lálẹ́ yìí ń ó padà máa bá yín. kọ́ ọmọ ṣe jẹ́ kí mẹ́sẹ̀ mi sìn ọ́ lásán. bó bá di ọjọ́bọ̀ thursday láago mẹ́jọ alẹ́ náà oorun ayọ̀ lásùn o ẹ̀yin ti tiktok ẹ máa retí mi láìpẹ́ yìí n ó tún máa gàtí ètò lórí tiktok láìpẹ́ níbi tá a ti ń ka ìwé ìtàn aládùn fúnra wa ẹ máa retí mi. ọmọ tó ẹ nígbà burú sí mi o èmi náà nígbà burú sí yín ó dàárọ̀ o. adé ifá àgbà ló tóró lọ ọba ló.